wọ́n ń gbé wa ní gogo bàbá four one nine nineteen burúkú ni gbogbo wọn ni tó pọ̀ jù nínú wọn. mẹ́ẹ̀ gbà pẹ̀lú yín. ẹ ní kí nìdí ètò ẹ̀sọ́ yẹn mi ò gbà. ṣé ṣẹbẹ fẹ́ ká máa sọ̀tọ̀ lórí program. òótọ́ ọ̀rọ̀ ni ṣùgbọ́n kàńdá ló wà nù rẹ̀ sí. ṣé ẹ jẹ́ bèrè question mo fẹ́ bọ̀ mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá Ọbásanjọ́ ni tí ojú bá ṣe pin ẹ jẹ́ àfihàn ká fi yan ojú. yes. operation feed the nation ilẹ̀ operation feed the nation ta ló ni ṣé Nàìjíríà kọ́ ló ni ni títà wọn ni lónìí báyìí. ẹ jẹ́ sọ reality ní country yìí béèyàn bá sòótọ́ yóò kú bẹ́ẹ̀ bá sòótọ́ ọ̀run ló máa lọ. wọ́n kàn ń gbá wa lórílẹ̀‐èdè yìí ni wọ́n ń gbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tí wọn ò ní gá tí wọn ò ní gó tí ìran bàbá ńlá wọn ò ní kankan nígbà kan ẹ lọ wò wọ́n nísìnyí ní bó ṣe ṣèjọba lé wa lórí owó wa ni wọ́n fi fẹ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ti wọ́n ti di bílíọ̀nìà ọmọ olóṣèlú míì tí ò tí ì wọ thirty years ẹ lọ wọ̀ kàn tiẹ̀. kẹ́ ẹ wo mọ́tò tí ń bọ̀. owó ìlú wa ṣebí kan ní jọ́ọ̀sì recently tó jẹ́ rẹ́pù lọ́mọ ẹ̀ parí secondary school tó fi mọ́tò millions of naira tó tó tó tó gbélé tó gbélé ọmọ lọ́wọ́ tó gbélé ọmọ secondary school lọ́wọ́ so mo mọ̀ mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá Ọbásanjọ́ ni ní two thousand and six nígbà tí ìjà bàbá Ọbásanjọ́ àtàtìkù bẹ̀rẹ̀ lórí pé ẹ jẹ́ kí n ṣe president mi ò fẹ́ kó ṣe president ẹ̀ mọ adúrú àṣírí tí Àtìkù tú jáde pé owó ìlú nàìjíríà owó nàìjíríà báwọn ṣe ń pa tí àwọn ṣe ń ná bí àwọn ṣe bí àwọn ẹ gbàgbé sixteen billion dollar kan owó tí wọ́n ní kó fi ṣe náà nígbà yà bàbá Ọbásanjọ́. ẹ̀yin ará ilé olówó yẹn wà. àdúrà ní kẹ́ ẹ sábà fi ràn wá lọ́wọ́ ọlọ́run bẹ pẹ̀lú wa. àti ah, fíjọ́ mo bọ̀ mo bọ̀ ẹ má bínú mo hmm. mọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀ ni. now bàbá kúrò ń bẹ̀ kó tiẹ̀ jẹ́ pé ikú ò jẹ́ kí ẹ̀yà àdúrà gbìyànjú ẹ̀ ní nàìjíríà ikú òjẹ́ ó lè múṣẹ́. Ah, a yàrá dùn àmọ́ ṣe èèyàn láyé o ikú òjẹ́ lè múṣẹ́. nígbà tí five naira lọ́kọ́kọ́ sáré yọkúrò ń owó epo bẹ́ẹ̀ tó. òun yọkúrò Jonathan débẹ̀ Jonathan òun náà bẹ̀rẹ̀ sí ní rìn kìrìsẹ̀. wọ́n wá mú pẹpẹ àwọn tí a rò wípé ṣe ni wọ́n wọ́n wọ́n ń ba pẹpẹ jẹ́ wọ́n ń bàjẹ́ díẹ̀díẹ̀ wọ́n ń ba pẹpẹ Nàìjíríà jẹ́ díẹ̀díẹ̀ nígbà yẹn wọ́n fi ìgbà gbogbo fowó kó owó epo kí ni Jonathan débẹ̀ fún tá a rò pé Buhari ni ni ó jẹ́ mẹ̀sáyà mẹ̀sáyà àṣà mọ̀ pé ọkọ̀ sọ̀bọ láwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣẹ suwara sọ̀bọ ni ti Buhari. ó ó tún ní àpèlé. suwara sọ̀bọ gidi ẹ̀yin jẹ́ ǹjẹ́ suwara ẹ̀ má bínú ẹ̀ dákun o so kí ni mo ń tún àlẹ́ ti sọ ni pé gbogbo àwọn tó ń darí wa ní Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Comrade Adésínà political investors ni wọ́n wọ́n wá ṣòwò ni wọ́n dẹ̀ ń fi wá ṣòwò wọ́n fi ọmọ Nàìjíríà ṣòwò wọ́n fi ayé wa ṣòwò ọ̀pọ̀lọpọ̀ Ah, eh, eh, ẹ jẹ́ n sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ n sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú reason tí mo fi sọ bẹ́ẹ̀ de o ah, ah, ẹ ti gbàgbé ni gbogbo property nàìjíríà tí àwọn ìjọba tà láyé ìjọba ọbásanjọ́ ńgbà náà àwọn wo náà rà wọn lọ́wọ́ nígbà tí wọ́n ta ọ̀rọ̀ ètò iná ní nàìjíríà ṣé báwọn olóṣèlú náà pín mọ́ra wọn lọ́wọ́. sixteen billion owó tá a fi náà mọ̀ náà. àwọn olóṣèlú náà pín mọ́ra wọn lọ́wọ́ now tó wá di ọ̀rọ̀ bàbá eh, Buhari tà sọ́gbà ah, Buhari ò dandan tá tó kò jọ àdúrà kò jọ gbogbo ẹ̀ láfi lé Buhari lọ tá a rò pé bóyá bàbá Tinubu ni wọ́n máa mẹ̀sáyà àṣẹ tàdítàdítà ní òmọ́jọ́ àṣẹ tàdítàdí ṣe nìyẹn máa bá ijó jẹ́ tó máa fọ́jọ́ lójú yẹn. ṣé bàbá Tinubu ń bàjọ́ ṣéjọ́ yẹn ò tí ì wà ókè. ṣé wọn ti fọ́jọ́ lójú báyìí wọn ti fọ́ ijó orí afẹ́fẹ́ mi mo ti sọ ìṣèjọba bàbá Tinubu ò mọ mẹ̀kúnnù ìṣèjọba bàbá Tinubu mú ara tí wọn nìkan wọ́n mọ pọ́lísì ìwọ ni wọ́n fẹ́ ká ẹ̀ débi gíga ni. wọ́n mọ okòwò tí àwọn gbélé ní kọ̀rọ̀ tí àwọn fẹ́ kọ́ máa káwọn máa rí profit lórí ẹ̀ ta ló lè pọ̀ ta ló lè ní epo hando gbogbo àwọn gbogbo àwọn gbogbo àwọn ilé epo ilé epo tí ọ̀pọ̀lọpọ̀ lọ ń fi ẹlòmíì front nínú àwọn olóṣèlú sọ̀rọ̀ gbogbo ẹni tó pawọ́pọ̀ tó lóun máa jẹ́ kí nàìjíríà sínkì ọlọ́run máa jẹ́ káyé wọn sínkì ni. ọba jésù ní fọmà bínú tó abẹ́ẹ̀ rí nǹkan abẹ́ẹ̀ rí nǹkan sẹ́ni òní yóò gbòòrò pọ̀ jù yóò gbòòrò jù. à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Dangote. ẹ̀sìn tí gbogbo ẹjọ́ tó ní fẹ́ kúrò lọ́rùn yìí tí gbogbo orí ti pa tí gbogbo ọmọ nàìjíríà jẹbi òkú jẹbi òkú náà rè tí gbogbo ọmọ nàìjíríà ti digun tó ní ti fẹ́ tó ti gbogbo orí ti pa. ọ̀gá wa wọ́n ló fẹ́ tọ̀pá bá o hope ninety three gbogbo ohun tó sọ ló ṣokùnbà tó fi cross ẹ now tí bàbá wa bá believe nínú hope ninety three àwọn lè bí hope àní tó yẹ pé bàbá ìwà believe nínú hope ninety three gbogbo tó ń ṣe yìí kò tọ́ sí wọn they they they serve us as a real capitalist tí wọn ò fẹ́ kí mẹ̀kúnnù kọ̀ọ̀kan gbáyé wọn ò fẹ́ kí mẹ̀kúnnù kọ̀ọ̀kan gbáyé nínú capitalism àwọn alágbára ó sì máa wà nípò agbára lọ olówó ó máa wà nípò olówó mẹ̀kúnnù ó sì máa kú ah! nísìnyí báyìí ohun tí bàbá wa sọ ń gbà yẹn tí gbogbo wa fi tẹ̀lé open ninety three òun ni pé òun fẹ́ fi ẹ̀mí òun jìn láti kó wa kú òlòkù ẹrú wọ́n wá rí i pé n tó sọ yìí yóò kó bá àwọn alágbára àgbáyé àtàlágbára nàìjíríà wọ́n wá kó láì látòkè òkun àti nàìjíríà wọ́n wá pa náà tí bàbá bá sọ fún wa pé renew hope kí bàbá lọ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ before campaign àti campaign àti n tó ṣe nígbà tí wọ́n gba tí wọ́n declare rẹ̀ kí bàbá wa jẹ́ àmọ̀ pé agbádá hope ninety three ló ń fẹ́ wọ̀ gbàlá tó mọ̀ pé Tinubu ọmọ Yorùbá ni. àwọn kan tó ń lògò bíi tawó lọ́wọ́ àtàláwọn olóṣèlú àtàwọn tó ń dé fìlà tàwọn lọ́wọ́ tó fi wá ń tàn wá jẹ mm. irú ẹ̀ náà ni bàbá Tinubu ṣe yìí tó ń fi hope ninety three tàn wá jẹ wọ́n fi ń tàn wá jẹ níbàyìí wọ́n fi ń tàn wá jẹ ní. wọ́n ní à ń lọ síbòmí pápá àpẹja dojú ọjà. Lágìlú FM ninety six point seven. ìwà pẹ̀lú wòlíì rẹ̀ fún ọ̀sẹ̀ méje nàìjíríà tí àwọn ìjọba tà láyé ìjọba ọbásanjọ́ ńgbà náà àwọn wo náà rà mọ́ra wọn lọ́wọ́ nígbà tí wọ́n ta ọ̀rọ̀ ètò iná ní nàìjíríà ṣé báwọn olóṣèlú náà pín mọ́ra wọn lọ́wọ́. sixteen billion owó tá a fi náà mà náà. àwọn olóṣèlú náà pín mọ́ra wọn lọ́wọ́ now nígbà tó wá di ọ̀rọ̀ bàbá ti eh, buhari tà sọ́bà ah, buhari ò ṣe dáadáa tá tó ẹgbẹ́ kò jọ àdúrà kò jọ gbogbo ẹ̀ láfi lé buhari lọ tá a rò pé bóyá bàbá tinubu ni wọ́n máa mẹ́sáyà àṣẹ tádìtàdìtà ní òmòjó àṣé tàdìtàdì ṣe nìyẹn máa bá ijó jẹ́ tó máa fọ́jọ́ lójú yẹn yẹn. ṣé bàbá Tinubu ń bajó ṣé ṣé jó yẹn ò tí ì wá òkè. ṣé wọn ti fọ́jọ́ lójú báyìí wọn ti fọ́ ijó lójú wọn ti wọn wọn ò mọ ìṣèjọba bàbá Tinubu ò mọ mẹ̀kúnnù ah! bẹ́ẹ̀ ni orí afẹ́fẹ́ mo ti sọ ìṣèjọba bàbá Tinubu ò mọ mẹ̀kúnnù ìṣèjọba bàbá Tinubu mú ara tiwọn nìkan wọ́n mọ pọ́lísì ìwọ